kí gbogbo àṣì ní sùkà máa wòran ẹ ò so ìṣọgún bẹ́ẹ̀ ni. nǹkan tá a ti gbọ́ ni pé wọ́n ní owó tí wọ́n kó lẹ̀ tí àwọn èrò ó ná mọ́ yìí epo tó ti tó ti tó ti wà láti bí abẹ́ oṣù mẹ́ta tí ò dé yìí wọ́n ní ìjọba Buhari yìí wọ́n fi ń bínú Tinubu ni kó àwọn àdúgbò yìí. èèyàn yẹn lè èèyàn ò nídìí bóyá wọ́n bínú ẹ̀ wọ́n ò bínú ẹ̀ tẹ̀wọ́n jọ ń ṣèjọba ni. Hmm nǹkan tẹ́mi fẹ́ sọ lọ́rọ̀ Tinubu a ti sọ tẹ́lẹ̀ pé Tinubu ò lè ṣe lórílẹ̀‐èdè yìí tọ́lọ́run bá sọ pé ẹnìkan ò ní ṣe olórí á gbé àwọn alátakò kan dìde sí i á gbé ọ̀nà tí ò ní fẹ́ fi ṣe kínní dìde sí i mélòó lèèyàn tó fẹ́ dìbò fún APC bí nǹkan ṣe ń lọ yìí ẹlòmíì gan-an lọ gba PVC ẹ̀ kí mo sọ fún yìí so ìjọba wọn APC kò sí nǹkan tí Tinubu lè ṣe kò sí májíkì tí wọn tó lè ṣe fún Nàìjíríà kò sí nǹkan tÁtíkù lè ṣe kò sí nǹkan tó bí bọ́n bá wọ ọbẹ̀ wọn pa Nàìjíríà petrol lẹ́sìn ní fifteen hundred ẹ̀ rà ní two thousand naira per litre. per litre. bẹ́ẹ̀ mo sọ fún yín ọlọ́run ni àkóso ọlọ́run àti sọ fún yín gbà yẹn á ní ọlọ́run ò gbé àkóso fún Buhari pé kó wá gbádùn ẹ̀mí ẹ̀ ni ṣé bá ti sọ so àwọn èèyàn àwa èèyàn wa kì í fọ́ òtítọ́ irọ́ tó ń pa kiri táwọn pásítọ̀ ń pa kiri fún wọn pé eh, ìdùnnú máa dé kíní kan máa ṣe abiyamọ aboyan abimọ wẹrẹ abimọ bí kì í bímọ wẹrẹ tẹ́lẹ̀ ni. àwọn pásítọ̀ mi wá sọ pé Tinubu ló ṣe máa di ààrẹ olóyè Tinubu ló máa di ààrẹ wa. èmo ti sọ̀rọ̀ nípa ààrẹ kò sí president inú wọn wọ́n dẹ̀ fọ́ sára wọn lè pẹ́ kò sí gómìnà tó tún máa lo four years wọ́n á dìbò kan gbogbo nǹkan máa dàrú gbẹ̀yìn ni ẹ lọ kọ sílẹ̀ ṣèbí díẹ̀ lẹ ṣeré ṣèbí ọ̀rọ̀ owó lẹ ṣeré yìí lẹ́yìn ìbò ẹ ríran wò kí mo sọ fún yìí lẹ́yìn ìbò ẹ ríran wò májẹ̀mú ọlọ́run ni á dàrú pátápátá ni ẹ lọ wọn sì máa sunkún mo ti sọ tẹ́lẹ̀ pé kọ́lọ́run tó gbé pé wọ́n máa sunkún ẹ padà lọ́wọ́ YouTube mi tó yẹ mo dẹ̀ sọ pé dùgbẹ̀dùgbẹ̀ máa jábọ́ tó mo sọ fún nígbà tó ń bèrè lọ́wọ́ lọ́wọ́ mo ní kì í ṣe nǹkan kò tí ì sí ìjà kankan tó ti ẹ̀ sì so bó ṣe rẹ̀ àti kọ́ mọ́ Awólọ́wọ̀ nígbà ayé ẹ̀ góró aṣọ ọlọ́run fún àwọn sákòó lè dá president ìgbà tó yá wọ́n yọ ọmọ Awólọ́wọ̀ ìgbà tó máa dìbò wọn padà lẹ́yìn Awólọ́wọ̀ ni Abíọ́lá náà ń náwó sí mọ́ṣáláṣí wọn fún àwọn ọba lówó ní nọ́ọ̀tì nígbà tó lọ́wọ́ kọ́ mọ́ nígbà tó máa dìbò náà wọn ò gbéjọba fún un òun náà tún gbówó sílẹ̀ náà tì tí ó bá ti sọ tẹ́lẹ̀ pé haúsá ò sọ́pọ̀tì ẹ̀ wọ́n gbọ́n gà á nínà tí mo ti sọ ẹ lọ́gbọ́n pé wọ́n dà yù á rèrò yù kì í ṣe bóyá wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀ ni tẹ̀bí two point three trillion náà sọ kókó sílé hmm. tẹ̀bí òun ló sọ pé torí tòun ni wọ́n ló kó two point seven trillion sílé ló sọ pé torí tòun ni níbo ló ti rówó yẹn gbogbo àwọn dẹ̀ fẹ̀sùn pé gbogbo àwọn gómìnà àwọn local government tó léyìí tó ń fún àdúrà wa gbà. bó ṣe wá rí ìsà fún an ordinary Nigerian tẹ́gbẹ́ àtijọ́ àti mu tẹ́gbẹ́ ojú ọlọ́run ń wò bó ṣe wá rí ìsà kí lọ́nà àbáyọ fún irú wọn. àwọn yorùbá yóò wò fáwọn ọmọ nàìjíríà tẹ́gbẹ́ àwọn tálíkà tí. ẹ ọlọ́run ti sọ ọ níbi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà olódodo apínbẹ̀ẹ́ tí ò bá rí báyìí àwọn tó ń tẹ̀lé wọn kiri wọn ní padà tó ń tẹ̀lé PDP àti APC kiri kí wọ́n sọ fún yín a ti sọ fún àwọn èèyàn wa ò ní mọ̀pọ̀ lọ́rùn wa wọ́n ní Tinubu lè ṣe Àtíkù lè ṣe Òbí lè ṣe ṣé wọ́n jẹ́ bí Ọlọ́run Ọlọ́run wa ń dábìrà tiẹ̀ ń sìn yín kí mo sọ yìí tọ́lọ́run bá gbà wọ́n láàyè kó má dàbí àwọn sọ Tinubu wọ́n sàtìkù wọ́n sọ wọ́n di eh, ọlọ́run Nàìjíríà hmm. ṣé lè ò lejù kòró lọ hmm. wọ́n sì rówó gbà ní báǹkì wọ́n gbé kíní sí múlẹ̀ àwọn èèyàn jarun sí òò ní báǹkì <laughs> wọ́n sì rówó gbà láyé kòró wa lọ báǹkì wa rówó ẹ kó kó nǹkan sí mú nìkan ló máa fi wọ báǹkì olè fọwọ́ kankan tán wàá lè gba ẹ tó wù ẹ. wàá gbé o ìtọ́ òtẹ̀kì ló bá dẹ̀ ti fẹ́ gbóhùn ta ti yọ ọnú ẹ̀. Hmm àfowóra owó ní báyìí wàá tún fowóra owó àfi náírà ra náírà. so bó ṣe ra ti sọ gbogbo èèyàn jẹ́ bẹ̀rù fún mi tọ́lọ́run ti sọ fún wa gbẹdùgbẹdùgbẹ máa jábọ́ hmm. gbogbo àwọn kan tó sọ pé wòlíì babaláwo la wa àríyàn ọlọ́run ò yàn wa òun nìyẹn ó kàn wọ́n o hmm. so nǹkan tọ́lọ́run sọ nìyẹn dùgbẹdùgbẹ ti ń bọ̀ lẹ́yìn òjò tún máa bẹ̀rẹ̀ òjò tún máa bà nǹkan jẹ́ ọlọ́run sọ pé pátì méjì yẹn òun ò fẹ́ lórílẹ̀‐èdè yìí tó bá kú lórílẹ̀‐èdè lórílẹ̀‐èdè ṣe máa tùbà tó máa túṣẹ tó bá sì wà ń bẹ̀ wọ́n ò tẹ̀lé lọ́dún kínní kọ̀ọ̀kan bẹ̀. labour party wa ń kọ́ tabala fẹ́ apc ààrẹ pdp. gbogbo wọn pátá ló bí pdp náà náà ti yapa gbogbo wọn náà kan ni gbogbo wọn. kọ̀ọ̀kan náà ni gbogbo wọn. wọ́n sá sáàárín ara wọn ni èmi pdp ni ìyẹn ti ya kúrò. nígbà tó wá rí báyìí sá mm-hmm. àwọn yorùbá nation ṣe wọn ni máa múra pé tó táwọn bá rí bòdì tí gbogbo ẹni dàrú lọ́tún dàrú lọ́sí yorùbá nation ṣé òyìnbó wáyé báyìí. ẹ̀ẹ́kan tó wà ń bẹ̀ lórí ọ̀rọ̀ yorùbá tàbí ibo àwọn tó wà ní set àti nàìjíríà pín kì í ṣàwọn èrò pọ̀ kì í ṣàwọn ẹnìkan tó ń gbáradì bọ̀ ṣùgbọ́n ọlọ́run ò tí ì pín nàìjíríà. ṣùgbọ́n máa padà pín. kí mo sọ fún yín àwọn àwọn haúsá ò ní fẹ́ kí nàìjíríà fọ́ lọ́wọ́ wọn wọ́n máa káńsù gbogbo ẹni pírẹ́sidẹ̀ntì tó bá sọ pé wọ́n fẹ́ yan pírẹ́sidẹ̀ntì kan tó ti ń sìn sórí ibẹ̀ nínú àwọn wọ̀nyí nàìjíríà fọ́ kí mo sọ yìí hmm. nàìjíríà ṣe kí ni nàìjíríà fọ́ hmm. so àwọn tó takù tó ń plan sílẹ̀ pọ̀ tọ́lọ́n fi hàn wá kì í tàwọn tó ń pariwo tẹ̀ ní ta ẹnìkan ló hmm. ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ kí mo sọ fún yìí this time àwọn yorùbá gan-an ojú ti là ibo náà gbogbo wọn náà ti tired ṣùgbọ́n ọlọ́run ni ò tí ì fọwọ́ sí kó pín hmm. so bó ṣe rí nìyẹn kò sí eh, ìdúgbẹ̀dùgbẹ̀ a ti sọ fún yín lẹ́yìn election wọn á dìbò kò sí nǹkan tó lè dáàbò dúró postpone ló máa wà fún tó hmm. ti yẹn sìn wọn á dìbò lẹ́yìn ìbò ni àkàrà máa tún sépo torí ẹ tó yẹ tó bá wà láwọn olórí torí a ti sọ fún wọn tẹ́lẹ̀ tó ń sọ pé kinní kan Tinubu ti mú àwọn Hausa ń tàn ni owó ọwọ́ ẹ̀ náà fẹ́ gbà two two two point seven trillion tó kó sílé yẹn tí wọ́n gbọ́ yẹn náà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kó wá kó wá tó ti ẹ̀wọ̀n náà kó ná ṣe Abiola ń bí owó Samedo tó kó gbogbo ẹ̀ náà gbà padà lọ́wọ́ ẹ̀ ń bí òun náà fi gbé jáde kó wá náwó Samedo tó bá yá mo ṣe máa sọ reason tọ́lọ́run sọ pé mo máa sọ reason tí Babangida ò fi gbéjọba fún un fún Abiola Abiola tó fà á Ọlọ́run sọ pé kò ní lọ tó fi jẹ́ bẹ́ẹ̀ màá là fún yín kedere bọ̀rọ̀ kò tí ì tó ẹ gbọ́ kílíà kejì lè táwọn kan mú tó mú ọ̀tún mú sìn màá là fún yín kedere mo sọ tó bá sanjọ́ fún yín lọ́jọ́ yẹn ọ̀nà tó gbà wọlé so bó ṣe rí nìyẹn so bọ́rọ̀ ṣe rí nìyẹn tí Ọ̀ṣun yẹn náà hmm. tẹ́wọ̀n kó mo sọ mo ní àwọlé mo ní mi fẹ́ talk too much mo sì mọ inú ilẹ̀kùn ló wà. nǹkan gbèsè ilẹ̀kùn. jọ gbèsè ilẹ̀kùn tó tiẹ̀ mo ló máa wọlé àwọn kan láwọn rí pé ó máa wọlé bá a ṣe ní ẹ̀dá ẹ̀ nìyẹn ó ṣáà ń jẹ́ gómìnà ń sìn bó kú òun náà fọ́ gómìnà náà máa ó dẹ̀ orúkọ ẹ̀ dẹ̀ máa wà ń bẹ̀ hmm. tàbórúkọ ò ní síbẹ̀ bó ṣe nǹkan báyìí hmm. kò tí ì kú òun bẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tó ti nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni ìbò tó máa di February ló máa di tami ìbò february yìí ló máa determine hmm. bóyá oyetola máa padà wá tàbí kò ní padà wá. ìbò february ló máa determine. bẹ́ẹ̀ ni òun náà lè pẹ́ ń bẹ̀ tó láti sọ tẹ́lẹ̀ pé jánàlì ẹ̀ kó máa ṣe nǹkan sílùú ẹ̀ àtún repeat ẹ̀. ṣé ìyá adéwọlá délé kéwì. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó máa pa àwọn sẹ́lẹ̀ owó yẹn náà wọ́n ń lọ kò sí gómìnà kan tó lè dọdún mẹ́rin. nínú ìta fẹ́ kọ́ ọ́ kò sí dùgbẹ̀dùgbẹ̀ máa jábọ́ nàìjíríà máa mì ọlọ́run ló ń sọ fún wa kì í ṣe fọ́ọ̀mù àdáfá nǹkan tọ́lọ́run bá sọ fún wa làwa ń sọ ẹni máa ṣàárẹ̀ orílẹ̀-èdè kì í ṣe tó lówó rẹpẹtẹ hmm. tọ́lọ́run yàn ó yàn ó wà ń pamọ́ ń bẹ̀. ẹ ṣe ń padà ẹ ṣe máa gbójú síta. tó mo sọ fún yín sọ gbogbo eléyìí tó ń ṣe yìí wọ́n fẹ́ kó owó owó dànù ni ara owó náà náà wá ẹlòmíì ṣì máa dowó dànù. báyìí. tí wọ́n bá rẹ̀ sí ṣe owó ẹ̀ tó owó ẹ̀ máa lukudéètì sílé tó ní mọ báǹkì tó máa gbé lọ torí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló ti rówó tó ń kó bọ̀ yìí ó dìgbà tó ẹ bá kúrò tán lẹ máa mọ lẹ máa mọ uh, nǹkan táwọn gọ́ọ̀mẹ̀ntì ṣe wọ́n mọra wọn olè ló mọ̀ọ́sẹ̀ olè àwọn sì máa dowó dànù owó sì máa bu mọ́ ọ̀nà mí ilé ó ní nǹkan tó wọ́n mọ̀ wọ́n mọ̀ nǹkan táwọn ṣe nígbà tó bá kó bílíọ̀nù wá sọ̀rọ̀ níbi ìpínlẹ̀ wo ló hmm. àgbóyè sáà tó fẹ́ change billion. Mm. pé bọ́lá ti rí billion. Eh, bẹ́ẹ̀ ni iṣẹ́ wo ló ń ṣe. iṣẹ́ wo ló ń ṣe. ìwọ oníròyìn. bẹ́ẹ̀ ni tó ní one billion lọ́wọ́. so owó náà àwọn míì sábà ń kówó sílé ni so òde lè pín fún ẹnì kọ̀ọ̀kan ń sìn pé kó lọ máa kó sáà mo kún fẹ́ lómi kó bá ẹ change àjò owó ẹ mọ́lẹ̀ ni hmm. kí wọ́n sọ kò ní dá padà fún ẹ mélòó lẹ́yìn tó fẹ́ fáyà kìlà pa ẹ́ àdúrà wa gbà